Amen. ṣàlàyé fún wa wípé bàbá ìṣòlá lámì àwọn àrùn èèyàn ti ń bẹ láyé anímẹ́ta ni wọ́n. ọlọ́run sọ mẹ́ta àti kan àti àlàyé àwọn ẹlẹ́yìn. ó wá sọ mẹ́ta míì tó tún dọ̀nà ara míì ṣàlàyé wọn níbẹ̀rẹ̀ àwọn náà jẹ́ mẹ́ta àti sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sọ̀rọ̀ ẹlẹ́yìn. àwọn eléyìí tó wá burú nínú àwọn ẹ̀jọ́ ọlọ́run òun làwọn mọ̀nàfìkì kéde jẹ́ àti gbìyànjú láti ṣàlàyé rẹ̀ lánàá. lónìí ọlọ́run wá fẹ́ sọ ọ̀kan nínú àwọn nǹkan tí fà á ọlọ́run fi yàgò náà rí nínú àìsàn àrùn tí ń bẹ lára tó fi jẹ́ wípé nípa kò ní sọ́lọ̀ ọlọ́run fẹ́ ṣe fún wa ọlọ́run fẹ́ sọ fún wa. ọlọ́run fi ní àwọn mílá ìmìnira ṣe ìkọ́ni ọ̀rọ̀ jì bisimilahi rahmani rahim fi qulubihim maradun fazadahum Allahu maradan wa lahum adhabun alim. بما كانوا يكذبون tọ́lọ̀ náà wà á tà wọ́n. àwọn tààrí wípé wọ́n rò báwọn na àwọn olùdájọ́ òdodo ọlọ́run kò ti ń dà wọ́n láàmú ti ń dà wọ́n láàmú náà ti pé kí ló bè ní àìsàn bẹ nínú wọn. bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ láti bí ìran àkọ́kọ́ nínú ìran wọn kàdé pàdé fún un. wọ́n ní yòó. ọkàn táyì sàn sí ọkàn tí ń sòdòdò nígbà tí àwọn ọlọ́wọ́ bá lè bá yóò bá kó ìfowó mẹ́. àwọn ọkàn kan ń bẹ láwọn tó yàtọ̀ sáwọn eléyìí àlùkò ìlú méjì ti bẹ ẹbí tó ti kú tán tó ti rí pé kò sí ọ̀nà tí ìmọ̀ náà ọlọ́wọ́ bá lè gbà ọ́ bẹ̀ àwọn àyẹn lọ́wọ́ bá gbà lérò nígbà tó sọ ike afárá yàtàdà faru náà fọ amhala olóbi akọwà lùhà ṣé ìwà ní ronú sí Kùránì. ọ̀kàlá yàtàdà faru náà fọ. Àgbàdàgbò lórí wà ń bẹ̀ ọkàn tí wọ́n máa fi àgbàdàgbò kí ni ọwọ́ rẹ̀ o sì ń di ọwọ́ rẹ̀ mọ́ máa ń lè wọ́ bẹ̀ ọkàn ọkàn mìíràn òun ni ọkàn eléyìí tá ya ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí òun mi ń bẹ lọ́nà ọba tó sọ̀rọ̀ pa iná ọ̀pọ̀lọpọ̀ àrùn يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ọlọ́run bọba tó láàrin tó lù wáyé náà ní ṣí àdìyí láyé bọ́rọ̀ yìí nínú ẹni ọjọ́sẹ̀ lọ́nà tí mo ń tọ̀ tọ́lọ̀ ń fi sí i ìlú rẹ̀ náà tún ní Ibrahim náà wà. ìsìnjà àrùnbà kú ìkọ́jú mi ìsàlẹ̀ yìí. àìsùn nílá ìyá ń ṣe àìsàn ọ̀rẹ́. pẹ̀lú ẹ̀mí yóò tó lálàáfíà tẹ̀rí àwọn ọkọ̀ kan àti alukọ́lùbù sàlìm ó ní àwọn sífà alukọ́lùbù màrín ó láwọn sífà alukọ́lùbù mẹ́yìn ó láwọn sífà. àwọn sífà yẹn tá a bá lò lánà sọ á pẹ̀lẹ́ gbogbo sífà tó náà ní mẹ́nu kùránì o sífà tó kọ̀ọ̀kan gbẹ́nu alukùránì kẹ́yìn. tọ́lọ́mù bá sọ̀rọ̀ ń dàbí yóò ní bẹ́ẹ̀ kọ́lé mi mo ní ìfẹ́ fatọ́kù bíta lábù olóògùn gbogbo àwọn àyàn nífi ń ṣèrò ní àǹkọ́lé ìfẹ́lẹ́ mi gbogbo kọ̀ọ̀kan ló ní ìròyìn ẹ̀dá pẹ̀lẹ́ ìrọ̀lẹ́ ibi tá a wá ń lọ lónìí ní àǹkọ́lé ìfẹ́lẹ́ ọkàn tí ń sòjòjò òjòjò tí í ṣe méjì àìsàn tí máa ń ṣe ẹ̀mí bàbá sàádì bóyá kí n ka ọ̀rọ̀ wọn wọ́n ní wàlìmọ̀rọ́ tóbi márùn bíi kúrà ntọ́nà ń gbà lérò pẹ̀lú wípé àìsàn ń gbé lémi àwọn mọ̀nàfíkì mọ́rọ̀ tó ṣak òun ní àìsàn jìbìtì ní pọ̀lọ́ lọ́fíjọ́jọ́ kẹta bá ń àlùkọ́jú sàlẹ̀ ìgbà nàbí wa Ibrahim àti àyà fún wa òní lórí tó rọ́bì àrìní káyífà tó ṣe lè mọ̀ọ́dá kọ́lá awàlámù tó ń mi kọ́lá bàlá wàláàkì lèlọ́kọ́mọ́rin. nínú sifaatu alikọ́lìbò sẹ́lẹ̀ wò ni wípé alikọ́lìbò lè mọ̀tọ́ inú ni yóò balẹ̀ sọ́lọ́ yóò balẹ̀ sọ́lọ́ wọn bọ̀ rẹ̀ ga. alàdínà àmàlù wàtàkọ́mà inú kolúbù hùm bìzẹ́kì. alàdínà àmàlù wàtàkọ́mà. sábẹ̀sẹ̀ kàmìlà torí kò mo ti wà láàpọ̀ lónìí. sábẹ̀sẹ̀ kiri ẹ̀ ẹ̀ ó ní kó ti yẹ ká ṣàlàyé àwọn ọbẹ̀ ṣùgbọ́n oṣù ẹ̀rẹ̀ rà jẹ́. ọlọ́run ọba láwọn tí wọ́n nígbà tó dodo wọ́n tó sọ́mà iná olóòrùn pàtàkì bí àwọn kan yóò ti bára wọn kí ni ìfẹ́ ìfẹ́ lórí ibi tí ọkàn kálukú bá fọ́ọ̀lù sí òun ní ìfẹ́ sí ó ní ìfẹ́ sí láàrin ìwọ àtọlọ́run àti láàrin ìwọ àtàwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run kò sí ọkàn wa ní kọ́lì náà sẹ́yìn o ọláwọn àrùn yìí kan tó tọ́lẹ́ lómi ọmọ rògbò ọkàn tèmi kọ láìsàn ó lè jẹ́ pé àìsàn ti ń sọkàn rẹ̀ ó ju táwọn tó lò báyìí náà bẹ lọ́kàn wọn lọ ó lè dùn lọ. káàtó lọ́kàn kan lálàáfíà ọlọ́run yóò ròyìn ìbọ̀rọ̀ yóò rò bí àtúntò ọkàn mélòó ló dà tọkùn ọba ti wá dàbí ọkàn Ibrahim bí ọba jẹ Mariam yóò sì jẹ mọ wa kò ẹ torí mùsùlùmí kò ọkàn tí ń sòjòjò kéèyàn ó tó rí ọkàn tí ó sòjòjò láyé òde òní ọlọ́wọ́ bá kan ló mọ̀ pàápàá jùlọ a tá a bá mọ̀ tí ń já ìsàn tọ́lọ́mọ bàbá tó là rẹ̀ kájọ àyérò bàbá sàájú kọ́lọ́mbà akẹ́wọn wọ́n ní mọ́ràn tó ṣàkí àìsàn iye méjì nípa ọlọ́run kì í gbà fọlọ́mọ bàbá tó tí sojú èdè ọ̀kan nínú pọ́blẹ́mù tí wọ́n máa ń ní wọ́n sàrí kí ṣe tọ́lọ́run fi ní wàyà bá ń fa sùn nàbí kò mọ́ ìjà wa wọ́n ń retí kíkọ̀ wá ní kò lè tó. àlàbí iná yà bá rọ́bà sùn nàbí kò fàyín kí á nàlá kan fàtún mìíràn lọ́ọ̀yọ̀ kọ́ọ̀lù alámúnà fún máa fún un. àwọn tó yẹ kí wọ́n ń retí wípé ẹ̀yin mùsùlùmí ọwọ́ mi ń bàyìí náà. tẹ́ ẹ bá ṣẹ́gun tẹ́ ẹ̀ ń ni wọ́n mọ̀ tọ́ mi ara yín ni à wọ́n kí àná ní káfíìnì nànà sí ibò tẹ́ ẹ bá wá jàǹjọ́ mi tó bá yí dandé tó àwọn kìfìrí náà fẹ́ sí bí ẹni ó bá yín díẹ̀ wọ́n tó sọ fáwọn kìfìrí náà kí aláwọ̀nà ṣe láti ṣe yìí. ìgbà táwọn mùsùlùmí ọ̀bá ń lánàá àwa là dá fún wa àwa là jẹ gàba lórí yín ta níwọ̀n tó bẹ́ẹ̀ wọ́n lọ́mú náà fún mi náà ní mòmí àwa là dáwọn mòmí ní ọjọ́ yẹtàrọ fasúnà bíkún jàwá ìwọ́n máa ń sọ yín lọ́wọ́ sọ yín lẹ́sẹ̀ orí ọlọ́wọ́n ti bẹ̀ lọ́wọ́ yín wọ́n máa ń ti bí ẹni pé kọ́lọ̀ wọn gbà á tí wá ní pé jẹ wa. ọ̀kan nú ẹ̀ nínú àwọn àìsàn ń sọ̀rọ̀ ń pa rẹ̀ níbí nínú àwọn àmì ha bẹ́ẹ̀ bá bọ́rọ̀ ẹ̀sìn náà bẹ́rẹ̀ ẹ̀sìn náà ẹlòmíì ò ní nǹkan ní ìdí ọ̀sọ̀ ní bẹ́ẹ̀ kọ́ta ṣàtàkùn ẹ̀jẹ̀ lọ. kí ni ó ti fi ṣàtàkùn ìlú dùn yìí. nínú àwọn bàbá náà sọ ìwé ìgbà tí bàbá àṣẹ Muhammad bin abdulha tí wọ́n ṣe láti ṣùkà wọ́n ṣe kí táwọn náà ṣe wọ́n wá ní káṣíwò ṣùkà káṣíwò ṣùkà ti ṣe fún kékeré fáwọn mùsùlùmí tí wọ́n ti gbá ẹ̀sìn ṣùgbọ́n tí àwọn nǹkan kọ̀ọ̀kan ń bẹ láwọn èèyàn kan ti gbé kalẹ̀ láti fi jẹ̀ sùn mọ́ ọ lójú. nítorí àwọn àrùjú táwọn èèyàn ti lọ kó wá ẹ̀já gbàdà níbi tó jẹ́ wípé ẹ̀wọ̀n lè fi tó pọ̀ jùlọ nínú kásìmù ká. òun ni wípé láyé ànábì sọ̀rọ̀ bá àyè wà lọ́sọ̀rọ̀ àwọn tó lọ́wọ́ náà ànábì wọ́n máa ń kírun ọ̀pọ̀lọpọ̀ mọ̀ àwọn náà máa ń sàdó àwọn máa ń bẹ lọ́wọ́ wọ́n tó lọ́wọ́ bá wọn o pọ́blẹ́mù ẹ̀yọ̀kan tí wọ́n nínú làwọn mùsùlùmí ò ní kí ni pọ́blẹ́mù rẹ̀ wọ́n ní kí dúdú àwọn nǹkan wọ́n ń sí fọ́lọ́ wọ́n ń sí fún kàmí ìbára fọ́lọ́ ṣùgbọ́n tó bá yẹ kó tún àwọn náà tó tó bá lè pé tí hajj ó ti hajj ẹni tí wọ́n ti sùn wáyé láàdà ti ti sùn wáyé kó fáwọn ọjà àwọn ọjà àwọn jẹ̀fẹ́ àjàáìsàn ń ṣèkọ́ yàtọ̀ ṣáájì tọ́lọ̀ sọ̀tọ̀ sọ̀tọ̀ táwọn ṣẹlẹ̀ ṣe hajj táwọn mùsùlùmí eléyìí ni wọ́n ti láti kọ̀ gàdíyà wọ́n ṣe hajj kódà àwọn ìgbà wa ń bẹ tó fẹsẹ̀ múlẹ̀ wípé báwọn àyàwó wọn bá ṣe hajj wọn máa wẹ̀ káwọn kọ̀ wọn tó wọ́n súnmọ́ gbogbo ìbálẹ̀ náà ni wọ́n ti ṣe ṣùgbọ́n pírọ́blẹ́mù tó kú bá wọn níwájú ọlọ́ọ̀nì pé wọ́n ti ń ṣe fọ́lọ́ọ̀ òní wọ́n ṣe fún kàmí ìlú àbẹ̀fọ́lọ́ ìtọ́wádìí káṣíwò ṣùgbọ́n á sì nu àwọn mùsùlùmí láyé òde òní náà ní lọ lójú ẹ̀tọ́ ọlọ́run yìí náà wọ́n ti fáwọn ẹ̀dá rẹ̀ kan. tẹ́ ẹ bá wá sọ fún wọn kẹ́ni tí bá ń ṣe lẹ́yìn yóò di kìfèrí kò ní jẹ́ mùsùlùmí ní àfẹ́ni ah, tí ń kí wọn. bó lẹ́sìn máa fẹ́ tí ń kí wọn yẹn. ìyẹn náà fi lé bàbá wípé bàbá wo bàbá tó ń kí bàbá tó wà pé jọmọ pa mùsùlùmí mùsùlùmí. àwọn ajá ń pè ní mùsùlùmí yìí jáde gẹ́gẹ́ bí àwọn àgbègbè ayé ni ànábì lóko tí wọ́n á lòdì lòdì wọn. wọ́n ti àkọ́lọ́ wọn ń bẹ̀ ní tí wọ́n ń kọ̀ǹtẹ́ pẹ̀lú ànábì tó kọ̀ yìí. ara àlè kàtà ìlà àwọn wà ìdá ọlọ́nà ẹ̀yọ̀ ara. ọlọ́run tí ó wí àgbà wọ́n ní máa náà àbúdò ilé kìí ṣe pé nítorí ká àdàkọ́lọ̀ ní wọn ṣùgbọ́n nítorí ká àmọ́ ikú wọn ní concept of war rọ́pò lónìí wọ́n yóò bẹ̀rẹ̀ lórí concept of torí pé wọ́n sọ wá wọ́n sọ wá bẹ nínú odò tó tọ́lọ̀ ń jà sí káwọn ń jà wá lọ àwọn là ń sìn nítorí àdọ́dọ̀ lọ. táwọn ọ̀rọ̀ tó ṣe pé agbára wọn náà ló fi síbẹ̀ ìgbà tó ti náà lágbára wọn ti wá agbára wọn lọ agbára wọn làbẹ́ ìgbà kan lọ́dọ̀ ẹ̀. ọ̀nà buwa làwọn náà gbàgbà fi tẹ̀ wọ́n lónìí àwọn ṣe wù kán bẹ tí wọ́n lọ́dọ̀ lọ àfi kọ́dà àrí nínú wọn tó fẹ́ gbé ẹnu rẹ̀ nke ìwọ náà sọ pé wọn náà fẹ́ fàdúrà àdúrà rẹ ẹnu tí o lè lọ kí ọ fún wa kọ ní fún wa ní láwọn àbọ̀ mi ó ní ẹlòmíràn fẹ́ jẹ gómìnà ọbẹ̀ yìí kí yóò àwọn tó ń tẹ́tà ọ̀sẹ̀ wá bí mi kí ni ní í ṣe wọ́n gbé one hundred million wá wò bí ten million wá wò ìjọ tó bá lò ní síbẹ̀ ní ìsàdé àkọ́ fún wọn bàbá dìde owó nù ẹni wọ́n bá dé ten fún amọ̀ lórí ìgbà tó ten million lọ́dún mẹ́wàá ti di ní nàìjíríà tó tó wí. àwọn ènìyàn ló ní ìjàmbá wọn fẹ́ lálùbáríkà wọn máa ń fọwọ́ ara fáyà àwọn èèyàn kan nígbà tí bá láyè fọwọ́ kàn wà máa fọwọ́ ara mọ́tò wọn sọ fún wọn kí wọ́n jọ́ sí fún òun ní rárá à ń tọrọ àlùbáríkà wọn níbẹ̀ nítorí ká iná làwọn ń sọ fúnra wa lónìí èèyàn lè kírun kírun dáadáa o tí ó sì ọrụ ọlọ́run ọrụ lọ́rùn lórí ìbára rẹ̀ mọ̀ nítorí pé yóò ti ṣe ọ̀kan nínú àwọn tí ó bá gbogbo dáadáa ní fi bàbá ní wípé nínú àwọn àìsàn yẹn ní nínú ní ṣùkúhà láyé sáà ń odidi ẹsẹ lọ kẹ́rẹ́ tí yàn bá wọ ní oṣù ha ó lè máa ní oṣù ha lọ́dún òsì ní ìsìlámù kankan tí ó fi lọ bọ̀rọ̀ bẹ́ẹ̀ àti kí wọ́n dáná bá dájọ́ ẹnìkan ọba àwọn ọlọ́wọ́ wa àwọn aláwọ̀ àmì lára ti ní ọjọ́ mọ́ sáwọ́jì àwa ti kírun tán ẹnìkan bá ti pàkíyèsí wa pé ẹni ìgbà ti kírun ti ṣe ẹni ìgbà sọ̀rọ̀ kọ́ mọ́ta àwọn ọmọ ẹ̀ bàbá ti fi bàbá alákùnrin la àti sáájú àti òsì òní wọn fẹmi lọ àgbà mímu sì máa kéde tó mímu sì máa kéde bí lọ kí alóde ìṣubú ha kàn báwọn bàbá wa ti máa kéde sẹlẹ lọ́wọ́ làwọn ọmọ yẹn. ṣé olórí ni mo máa rọ wọn ni báwọn bàbá wa ti máa ṣe ọlọ́run ti fa àgbàríkà ni wọ́n lè tẹ́wọ́ àbọ̀ ọlọ́run fa àgbàríkà sọ fọlọ́ ń gbà lọ́wọ́ wa ta ló sọ fún ọ fọlọ́ ń gbà àmọ́ tẹ lọ́n fún ọ pé kọ́lọ́ ń gbà kò sẹ́ni kan tó tó fọwọ́ báyà lójú ọlọ́run ti gbà á ṣùgbọ́n ha ìrújú nínú ẹ̀sìn ní ìsìn ọkọ̀ tó ti di ẹ̀sìn lọ. ẹlòmíràn wọn àwọn ọmọ àlùkò tọ́ba wọnú alukur'an lọ yóò wá máa mú ayé alukur'an yóò wá máa lò sí tọ́nà ọ̀bọ̀ bàtó la rẹ̀ kọ̀ gbàlẹ́ o ọkùnrin tí ń bẹ́lẹ̀ kó fọ́sọ́ àwọn káyà onílà sẹ́yìn àlù dùá àbọ̀ síwòlì báyìí nà kún kàdù àyù bá àtẹ́kùn bá àbọ̀ olólò ní àjọ àjọ ọ̀sùn lùbà ṣe olólò mú àmọ́ àmọ́ lù nàbí jù ní kólébà káwọn àbàtú ẹ̀wọ̀n kan nítorí tí àwọn àbá náà ìrántí ọlọ́run náà ni wọ́n rọ̀ṣúlù ni wọ́n kí ọlọ́run bọ̀ ló nàbí yìí kọ́ mọ́ bá àdàrú mọ́ yín lójú lẹ́ẹ̀tì mọ̀ pé lọ́dọ̀ àwọn oṣù fi nàbí yìí ju rọ̀ṣúlù lọ kò sì rí bẹ́ẹ̀ eré ìtọ́lá láti àdúgbò rọ̀ṣúlù ju nàbí yìí lọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn oṣù fi lọ́dọ̀ àwọn nàbí yìí ju rọ̀ṣúlù lọ tí wọ́n bá fẹ́ dojú ọ̀rọ̀ rọ̀ṣúlù wọn lò nílò nàbí ẹ máa wọ gán ọlọ́lọ́run máa mọ̀ ní rọ̀ṣúlù ní kó lè bá àtàwọn àfa sí i kó lájú wa táwọn àfa àbá ṣe ẹ máa fi gbádùn àdé ìbá ṣe fúnra yín o onídùúgbò ẹni ọba tó àgbàlá kájọ àrẹ bá gbà mí ọmọ àfa kan wá sàrà tún yẹn tọ́lọ̀ wọlá rẹ nínú ẹ̀kọ́ àjọ ẹ̀ nìkan kan nípa lásàrà tún yóò láwà. àdáwò kan ṣùgbọ́n ẹnìkan náà mú bẹ tó tó kọjúlá onínú owó tó ní sáà ọlọ́run bàbá dáadáa lé lẹ́yìn o ní wọ́n ti rí lẹ́yìn bẹ́ẹ̀ bí àwọn obìnrin tí wọ́n sì sọ láàyè lọ́pọ̀ ààrẹ ní ẹ̀ka sáájú rẹ̀ lánìí náà sáájú ààrẹ tó ti ọlọ́run onínú owó tó ní oníyà amúnsá anábì ọlọ́ọ̀ni kí ló ń lọ fi dá anábì ọlọ́ọ̀ni wà áyìnà ìlà ọmọ mùsà ẹni àròdì ẹ̀yìn ọlọ́ọ̀ni ló fi wá àyè lọ́fẹ́ amúnsá ká ní mọ́ ìgbà wáyé ti bá a. àwọn ṣùgbọ́n wa pọ̀ ní ìsinmi débi wípé ẹnìkan ní pé ààrẹ ti ní amọ̀tí bá ti ká anábì yìí dájú ti bá ti ara rẹ̀. ọ̀sálàmù àláyà ìyáwó máa wù ní bí lọ́jọ́ tẹ́lẹ̀ bí ó ní kí sàlámù ọmọ ẹ̀jẹ̀ tó ẹ wá ní àwọn ti bá sọ̀tẹ̀ ànábì ẹ̀yìn sáṣẹ tiẹ̀ nínú mẹ́rin wúrà rẹ̀ ṣubuhá ṣubuhá tó pọ̀ ní ìsìn kó tún wá wọ̀ ní ìyá àdúgbò náà ní ìkànnì àbọ̀ ìjọ làákàyẹ lómi jẹ́ ń tẹ̀lé tí òbí gbélé mọ́ ṣubuhá ti náà dà lọ́wọ́ ìgbàlódé.

iṣẹ́ tí la máa mọ̀ ká lè àmọ́ bí sọ́wọ́ sọ̀sọ̀ ni wọ́n là nẹ́bí lọ́lọ́lá jù lọ́gẹ̀ sóò níbẹ̀ yìí kí lọ́wọ́ sọ wọ́n ní wọ́n tó wá fáyà kan tó ọlọ́ni wàá sọ̀rọ̀ yìí nàmi nìkún lọ́mọ ayé ti àpò omi àwọn kan bọ̀ lẹ́yìn tí wọ́n ti dé àádó òṣìṣẹ́ tí wọ́n náà ti dé. wọ́n tó bọ́ nù kúránì wọ́n ní wọ́n mọ̀ bá ṣe rọ́ńbẹ́rọ́sọ́lẹ́yà kí ní anabi ayisa ni wọn fún yíyọrọ dùnú anabi ti ń bọ lẹ́yìn mi ó kọ rẹ ahimadu wọn ni muhammadu ló kọ tà anabi ahimadu wọn ni gulam ahimadu ṣùgbọ́n ẹ bá sọ bẹ́ẹ̀ fọ kìló. torí àǹfààní náà torí rẹ sọ ni pé tó padà gbọ́ kó o lè mọ̀ ló ṣùgbọ́n torí pé tó ọba gbọ́ rí níjọ wọn bá lè mú ọmọ àwọn èèyàn máa ń ta akó bíbí ọlọ́run nítorí pé wọn ọ̀rọ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ lọ́wọ́ kò dáa ìjọba abẹ́ ìgbà wọn mú àwọn ní ọlọ́run òṣìṣàánú ṣébó ní ọ̀sán lọ́wọ́. nínú àìsàn tí ń bẹ láyé lójú ní àìsàn ṣòkáàbì kíyàn bá wá kó àwọn àfáà tún bẹ́ẹ̀ lóró ẹ bá dá wọn sọ́gbọ́n bí éèdì nínú wọn ṣòkáàbì wọn dé.

شبهات في قلوبهم مرض ọlọ́run ní àìsàn ń bẹ nínú ọkàn wọn nínú tọ́lọ̀ wọn bá gbà tí nǹkan ó bá jọ táwọn èèyàn ó sì dojú wá sí táwọn èèyàn ó sì àtijọ́ àwọn èèyàn kódà tó o bá jó ní ìmọ̀ kẹ́kọ̀ọ́ tó o bá tó sọ̀rọ̀ àyè rí àwọn àwọn yẹn tó ń bẹ́ẹ̀ wọn o sì tún tó ń do pé yẹn nù wọn bá tó mọ̀ ọ́nà àwọn tó dà o múra àyàfi kéèyàn o sì múra kó o nínú àìsàn tó àìsàn tó bá tà iyèméjì nípa ọlọ́run ṣubuhat àwọn ṣubuhat ti mọ̀ sọ ọmọ ìgbélé o kò rí bẹ́ẹ̀ o ìjọ ti bá ní mọ̀ sàlàyé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní ìsìn ó sì mọ́kọ́ jọ wà mẹ́ẹ̀ lọ. wọ́n ní fáà àgàbàgebè àgàbàgebè ẹni tó pọ̀ sí ẹ̀dọ́ ọlọ́run lónìí àgàbàgebè wọ́n fi ń dájú àwọn yẹn ti wá fún àgàbàgebè ló kọ́ wọ́n ní fẹ́ diplomacy you need to be diplomatic diplomacy ti ń bí ní fáàmù máa ń wẹ̀yàn lọ mùsùlùmí sì ni kí lọ́lọ́ tó bá nàbí fọ́sù dáa bí màá tó kù wá òdodo tó lọ fún ọ máa làmẹ́lẹ̀ àwọn èèyàn wa tó dodo mọ́ ìwà nífàkùn bẹ́lẹ́ mi wọn wọ́n wá fẹ́ jẹ́jú gbìyànjú òdìbò náà fìkì bàbá wa sọ dodo pọ̀ jù wọ́n wà bọ̀ ló kọjẹ́ ó kọjú ìyá àti bàbá ọ̀sọ̀ wọ́n sọ nítorí kéde nítorí kó o sùn lọ́lọ́ ní ọ̀kọ́lìjà àlìhàkó wọ̀zá àkọ́lìjà ìnà ìgbà òfìlà. subahátu pọ̀ láyé lóde òní débi wípé àbí ká sọ̀ra subahátu ni màmá rẹ̀ yẹn bọ̀ fún mọ́tò àti ládàá wọn mọ̀ fún àwọn ọ̀rẹ́ gbà dáadáa ni wọ́n ní ọlọ́run ti ní wípé wákọ́tù lu ayé ìgbà pé òun àwọn kẹfẹ́rìkì tó bí ẹ bá ti rí wọn ní ẹ̀pà wọn wọ́n wá lé kẹfẹ́rìkì nítorí ọ̀rọ̀ wọn. wọ́n wá bá débi wípé tí mùsùlùmí ọba wá sọpọ́ọ̀tì wọn lórí ẹ̀ wọ́n lọ sọpọ́ọ̀tì kẹfẹ́rì wọn náà ti kẹfẹ́rì jẹ́ torí ẹ̀fọ́ fún wọn ṣáájú wọn. wọ́n làwọn mùsùlùmí náà sọpọ́ọ̀tì kẹfẹ́rì kẹfẹ́rì náà

wọn wà máa sọ ọjọ́ tó ń gbọ̀kadà lọ náà lóko tí wọ́n gba ọ̀kadà yà ọ̀tọ̀ tí wọ́n bá déyàn bẹ́ẹ̀ wọ́n lọ ọlọ́run ọlọ́run tí o sì rìn nílùú ọ̀ṣun bíi òkò tí ń bẹ ńbẹ́lẹ̀ yorùbá wò ńbẹ́lẹ̀ ọ̀run tí wọ́n máa lé ọlọ́run báwọn lọ ọlọ́run ní kọ́rọ̀ tí wọ́n bá kú lára wọn ṣùgbọ́n alẹ́ tuntun ní kúlù kúlù kúlù ní lóbi dí àti dọ́là lóbi dí àwàkùn ńlá dọ́là àti òbí náà gbogbo dọ́là láyé náà tó bá ti lè ṣe bí dí àtọ̀ òbí tó bí jẹ́ òun nínú náà lọ́dọ̀ ṣé ibi lásán. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìgbà torí gbòbí dí àná. inú náà ní lọ́wọ́ ní kúndù lànà lọ. ìrèbó pé àná mi ò pín. ṣùgbọ́n ṣùgbọ́n wọ́n ní kí àná ti ní gbogbo òbí dí àná gbogbo àdùn wa lọ tó bá àtọmọ yín fèsì pé ó níbi náà ní kò ní kọ́ọ̀lì dáhùn fi hà ó ní ọ̀ká ti nínú náà nà ó yóò wọ̀ bẹ́ẹ̀ lọ́dún yìí náà. sùhà ọkọ ọkọ dùdì díẹ̀ ṣùgbọ́n tọ́wọ́ bá wọnú rẹ̀ ò ní jáde. ṣùgbọ́n láti làwọn lọ́dọ̀rí àwọn èèyàn kan fi ń fi níbi ìlú ìlú ọlọ́run sáà náà bí ó wá ti jẹ́jẹ́ bí alì lànà bí lọ́wọ́ àtàwọn mi ni wà ní bẹ́ẹ̀ táwọn yẹn ti hajj fún Husayn labbayka ya Husayn labbayka ya Husayn fi àwọn kan yìí hajj ni wọn labbayka Allahumma labbayka labbayka ya Husayn làwọn sọ ṣùgbọ́n káàkiri wọn ni bẹ́ẹ̀ àníyàn wọn kú dáa àníyàn dáa gbogbo àwọn tí ń ti tàwa àbùsà àárẹ̀ káàkiri ṣubuhat mani fi qulubihim maradun fazadahum Allahu maradan. tí wọ́n bá ní ọmọ ṣàdúrà kan ọba bẹ̀rẹ̀ sí ní mọ ṣàdúrà ọ̀hún ó wá tó stéèjì kan ló bá dé pọ́nra nàbí ọ̀rọ̀ lọ tí ò ní mọ̀ nípa ó ti súnmọ́ lọ. ó tó stéèjì kan ló bá ní kíní kan ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run sì ní ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí ò ní mọ̀ nípa ó ti súnmọ́ lọ. ìgbà tó o ti sọ̀rọ̀ ó lé mọ́tì wọn lọ sọ̀rọ̀ kọ́jọ́ pàjánù lọ́dọ̀ ahọ́n rẹ̀ sọ̀rọ̀. àwọn yóò bá dé pé ń lọ sọ orí bẹ́ẹ̀ òtí lọ́dún báyìí ní ìjọba òtí lọ́dún oṣù báyìí ní ìjọba níbo òtí sọ bẹ́ẹ̀ jọ èyí wàhálà dé tó ń bá àdùn ha fa òkò bá ọlọ ní àwọn ń bẹ tó ṣe wípé òkùnkùn ti ìdí ń bẹ lórí ìpele ìpele ni àkọrọjà wò lámúyẹ ẹni kú ní ẹbí bá yọ tẹ̀lé ni ọlọ́mọdé aṣọ. àwọn àìsàn ń bẹ tó sodo sáyé torí nípa kù àti bí mọ̀nàbíkì rọrùn bọ̀ gbogbo àwọn àìsàn yìí bí ẹ̀jẹ̀ ń bẹ jẹ́ ti dá lára kálukú tí ò ti balance mẹ́ o ẹ̀ ti dá sí lára. àwọn èèyàn máa ń bẹ tí wọ́n mọ̀ sọ fún ìyàwó pé sọ fọ́kọ rẹ bí ọ̀dọ́rọ̀ sí wọn mọ́ kí alóde ọ̀sẹ̀ àwọn ọ̀gá rẹ̀ nínú ẹ̀sìn náà ni o ìyàwó náà bá ní pé wọ́n ti lẹ̀ sọ̀rọ̀ sí wọn ìyàwó ọba yà ni ẹ̀ ń jẹ́ fẹ́ yàwó. ọkọ̀ ti di pé ó kàmá àpèjúwe kí la fẹ́ mú wa tí ò sí lára wa mùsùlùmí láyé lókè rẹ̀. ó wá di àlùkò wáyà tó ń tòbá lọ́dọ̀ lọ́wọ́ sí ra ara ní fáàkù. afáwa ni pé anna kọ́lìbá ìyá àrídò láwo màrọ̀dọ̀ wọ́n nítorí pé gbogbo ọkàn àìsàn méjì ni máa ń ṣe é yòkùrìdáàlì yìí àmì sí táyì ìtàn méjèèjì bá kọlọ kan ẹ̀mí yẹn ò ní lálàáfíà mọ́ ẹ̀mí yẹn ò lè ń lè dúró tọ́fọ́lọ́ mọ́ àwọn tó bá láyé ànábi sallallahu alaihi wa sallam orí ibú rẹ̀ bẹ́ẹ̀ ló ní ìkàlẹ̀ ìgbà tó tó stéèjì kan àwọn kan sọ fún ànábi gbà àwọn kan náà fi aburú wọn kọjá àwọn apá wọn kan ànábi kò ní yàwó yẹn ó ní muhammadu ń pa àwọn àjọ rẹ̀ ni ẹ fi wọn lẹ ànábì kan pé Huzaifa ọwọ́ adáko wọn kọ̀ kan fún ànábì òfin sọ́ọ̀tì kan nítorí wọn sára àwọn yẹn mọ̀ wá lọ́ba Huzaifa mi dàpọ̀ nínú àwọn ànábì dàpọ̀ sí wò sí mẹ́ẹ̀. káwọn àná tẹ́ẹ̀kì ara wa dáadáa mo láwọn èèyàn kan lọ́ba Huzaifa pé ṣé wò sí mẹ́ẹ̀ ní ànábì àwọn sábẹ́ máa ń tẹ́ẹ̀kì ara wọn ọ̀rọ̀ nípa kò burú gan. كان أصحاب النبي محمد صلى الله عليه وسلم حاول lọ́jọ́ kan ọkàn wo ni pé bí nǹkan mọ̀ sí lọ yóò mọ̀ lágbà káwọn mọ̀ déwájú ọlọ́run kọ́wọ́ wọ́n mọ̀ bá a kó lẹ̀ kó bá jáde lọ́sàn-án gan ọmọ aláàárọ̀ yìí jáde lọ́sàn nítorí oòrùn wọn máa ń sọ ní àwọn gbé nǹkan yìí la àsìkò tó wọn bá gbóná kó wọn wà lónìí wọn ni wọn mọ̀ sọ wọn wá jáde wọn lọ àbúrò àti bàbá àrùbọ̀ làlárìbọ̀ àti níbo ó ní náà bàbá àrùbọ̀ àyílẹ̀ àbúrò sí òní ti múnàbí. Abubakar wò pé múnàbí ti wò hanzọ́lá sábẹ́ ànábì olóòtú ti múnàbí sẹ́. Kí ló dé? Oní tá a bá ń bẹ lọ́dọ̀ ànábì tá ànábì bá ṣe wá àti fún abáyé. Yóò sì dájọ́ ìgbà tá à ń rí ní ànábì sọ̀tọ̀ bá rọ̀ àjẹ́nà. Àjẹ́nà ó sì fi wọn wà á ti sọ́mà. Tùmọ̀tò sọ̀rọ̀ náà ẹrú náà bà wá á ti dènà sí débédébé. Ìyọ́ta bá ti délé tó táwa àtìyàwó àtọmọ bá ti ṣeré bí ẹ̀ wá ìlú gbé láti gbàgbé bí ṣe ń sè mí nù mo wá rí pé pẹ̀lú tí ń ṣe mí mo mọ̀ títí mùnáfíkì báyìí ah Abubakar ní tó bá yẹ pé eléyìí ò ní í ṣe ọtọ́ bá sọ di mùnáfíkì Abubakar náà di mùnáfíkì nígbà kóra àwọn ọmọ náà ní wọn fún mi tí wọ́n ti ẹ̀rú ló sọ jẹ́ẹ̀kì ara yẹn ló ń gbé yẹn ló ti mọ̀ náà yẹ́yẹ́ tó ti gbé ti gbé tó kó bá ń yọ wọ́n yọ wàlí yọ bí balẹ̀ hmm, àtẹ̀wò déèlì. kálukọ ìlú zufu lọ àwọn afa ńlá wọn ti máa kí wọn báyìí láì àbí wọn láì gbé báyìí nǹkan ló ń bá ẹdẹwò tí yà yìí mùsùlùmí gidi alẹ́ kó ẹ̀mí rẹ yóò tu ọ̀gẹ̀ kọ́ra yìí tẹ̀lé lọ pàápàá náà mo bá wà ní ilẹ̀ mo bá ní ilẹ̀ torí tẹ́yọ̀ bá ní tí ti kàn rí fún mi. ó ra àyíká àwọn abẹ́rẹ́ ti ra yìí ẹnìkan mi ṣe kàlùbáyà ní ọ̀sánàtúmbà nípa àbá àbá ìbá ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àbá àbá ìgbìyànjú dáadáa kàlùbáyà gbogbo gbogbo kéwù yẹn tó o bá kéwù yẹn fúnra rẹ̀ lọ́wọ́ mẹ́yìn tó yẹ kó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ àbẹ́jọ́ yẹ kó béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ mẹ́yìn tó yẹ kó kẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ rẹ̀ àbẹ́jọ́ nígbà tí wọn náà bá ti kọ́kọ́ káwọn ìgbà wọn tí ìkọ́ kankan ẹni tó ẹnìkan amẹ́ríkì ni ó wá sẹ́yìn ìgbọ́n ṣẹ̀ṣẹ̀ sáwọn afáwa méjì dáadáa láyé ní sáfà àdàkíkan ní kọ̀wé ti kan ní òbíkan ara àyú ìbò ní amẹ́ríkà bí òkè ó bí ọmọ méjì obìnrin ó wá wá rí àwọn ọmọ eré wọn níbi tí mo ti lọ ẹgbẹ́ gbàgbé ọ kí ara mi ti padà mo ti lọ bẹ ẹyin tí mo sọ yìí àti abẹ ó wá rí wọn. àwọn ọmọ yẹn gba tó fi máa bàlágà ní oṣù wọn ti lọ ṣìṣẹ́ àbọ̀ ẹ̀sìn yí wọn dáadáa àwọn yẹn wá tó ìjọ twenty twenty two ara ń tẹ̀lé ìyẹn yẹn wà nílùú èkó wọ́n sì ń ṣe ẹ̀sìn ọ̀nà ìjọba ní mọ àlùkò àti mọ ọ̀nà ìjọba lọ́ba yẹn náà máa sọ fún bàbá wọn bí tí ó yà fún àbá ìtẹ́ ẹ̀ máa ń kàtà wá tẹ́ wọn náà ẹgbẹ́ lọ́ba pé kékeré ẹgbẹ́ lọ́ba ó ẹ wà sọ fún mi pé èmi bàbá yìí kò tó tàpé nìkan òun bí díà yìí láàbẹ̀ ẹ̀sìn èmi ò lè bá ń gbélé tó bá mọ̀ jáde tó bá mọ̀ bá bàbá wọn pàpé àbá kan àbá ńlá ni o àbá ńlá ló máa gbé òun bí díà yìí sẹ́ ọmọ mi bàbá wọn ò gbà inú mi kí lè ń jẹyàn wọ̀nyí láàbù yóò wà tó sàlàyé fún wa gbogbo tó ṣe é dì náà àwọn ọmọ gbàdá wa sákùn lé wọ́n sá lọ ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ọmọkùnrin kan gbàdá bàbá wọn ti wá dà wọn lórí wá wọn títítítítítí bàbá padà wá gba bọ́ọ̀lù pé kìnìkan ibi báyìí làwọn ọmọ rẹ wà kìnìkan kankan ó wá méjì sí ẹ̀kọ́ àwọn gbàdá bàbá wa lọ méjì sí ẹ̀kọ́ wọn ó wá jẹ ọmọ tó ní òkú twenty four ọmọ twenty two twenty méjì méjì wọn náà ni wọn á sọ fún bàbá tó yẹ ẹ abáàtẹ máa ń lé sísìn yẹn tẹ ọ̀rọ̀ pé abáàtẹ ẹ tọrọ gba fún bíjà ni àwọn ọmọ yẹn tó lè wà lé lórí wọn lè máa fún bíjà gbé ẹ wò ni ọyìn tó tọ ọmọ débi kó tẹsí mọ nílùú èkó ẹlẹgbọn ọmọ lọ́wọ́ ẹ bàbá wọn wà kọlẹ táwọn wà sẹńtì ẹ sáwọn tó já fún ẹ nítorí àìsàn ìgbà ìjọba ìgbìmọ̀ àrùn ìgbìmọ̀ rẹ̀ kílẹ̀ bá ń sí àwọn ọ̀sán ọmọ tí mo sọ láti kékeré tí ń jẹ wọn mi tí mo sá mójútó àwọn ọmọ kékeré náà mọ̀ tó dé nígbà tí ẹ bá wá ní ilé nígbà tí ẹ bá wá fẹ́ mọ báwọn tẹ̀ ń jẹ ẹ wá ní ẹ wá ti dájú pé kó kéwọn mọ̀ yìí. ee alihamudulilayi rabbil alamin àníwòdì kírun lẹ́ni ẹni sòkòtò rẹ̀ dúdú kọ títí nǹkan pé sẹ́ni àlọ́ òní màá ti ṣàgbéjáde bóòlù àwọn àti afagadi ní mọ̀lẹ́sà mi dá mo ní mo ti wọ lónìí mo sí bàbá wa kankan ní bàbá wa ti bẹ́ẹ̀ lágbólé tó lè sọ bẹ́ẹ̀ mo sí láyé mo lè sọ bẹ́ẹ̀ ilé sẹ́nu yà lọ́wọ́ ní mọ̀lẹ́sà mi dá mo hàn lè lọ́ bá wọn. tòtáwọn yìí náà yọ ọ̀nà tó dúdú yàn tẹ́tì wọn ara yẹmi ara wọn tùmí wọn ara ìdúgbò ẹ̀dọ́ ọlọ́run lẹ́yìn ara wọn. ọjà wẹwẹ. wọ́n wá dọ́dọ̀ àlejò àwọn Muhammad sallallahu alaihi wa sallam àwọn bàbá náà òun mọ̀ níbi àyè ti jẹ́ ní ìlànà bíi bá wà lọ́dọ̀ rẹ̀ lọ́mọ sí wáyé fún sí tó sì dàbí yẹn báyìí tí ó sábà ti délé báyìí fánà sí iná ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ bá anabi sallallahu alaihi wa sallam tó ní tó bá ti wípé bí ìmánì ti ìmánì nígbà tẹ bá ń bẹ lọ́dọ̀ mi òun ní ìmánì tẹ bá ti lè lọsọ fàhàdùkún wèé màláìka ẹ bá súnmọ́ lọ níbi tí àwọn màláìka ó sì máa bọ̀ yín lọ́wọ́ lójú ọ̀nà nílé wọn máa bá yín lọ́wọ́ rẹ̀ lọ́sà tó ẹ bá ní wákàtí kan tẹ́ fi súnmọ́ lọ wákàtí mi ò ní gbàgbé ara mi ní tí mo fẹ́ lò ń bẹ̀ kì í ṣètàn lásán oníkébò làwọn sàbẹ sí máa ń tẹ̀kì ara wa bí òsín níjẹ́ mọ̀nàbí títà àbí tọrọ ànábì tírò Abubakar ìbálẹ̀ máa sọ̀rọ̀ àwọn nípa ọ̀yẹ káwọn sọ̀rọ̀ àbí ọ̀yẹ tá a ní wá onídìí náà ẹ̀sìn tó ní tó nǹkan tá a mọ̀ àwọn ẹ̀sìn mùsáyàwó wọn náà là kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ní ẹni ojú ìsìn náà lọ́wọ́ sínú mùsáyàwó rẹ̀ kéèkì ni mùsáyàwó ìtumọ̀ rẹ̀ ní pé fèèkì fèèkì. ẹjọ́ wa mọ̀ kẹyọ̀ kan ni ó ní ẹgbẹ̀rún kan ló mọ̀ ẹ̀já rọra ẹ̀já rọra fi hàn kọ́ lówó mi. bàbá sàdí wọ́n ní ojú àìsàn tọ́lọ́ ń gbà lérò bíi àìsàn ṣak àṣubuhat wẹ̀lẹ́fà wọ́n wá ní méjìlá ìtàn kì í ṣẹ̀mí tẹ́mi òfin ní lálàáfíà mọ́ tí ẹ̀mí ó fi jáde kó níbi dídó ń déédéé rẹ̀ aláàkọ́ ni ìmọ̀ràn tó ṣubuhat ìgbà àfìlà ẹ̀sán àwọn ṣubuhat ìrújú ibi ìrújú yẹn tó kọ́kọ́ padà sí kí ló kó bá ṣàìsàn ìrújú yìí ilé kò dáa jùlọ náà dáa jùlọ téèyàn bá ti lé ló làákà yìí ó ti bá ti ń tì í bọ̀ ọ̀pọ̀ jù bẹ̀sìn ọlọ́run ọba yóò dìbò náà fi kéde ọba sọ̀ra. tíṣà ìtọ́rùn tọ́ba wa fẹ́ máláyì màkan ṣùgbọ́n hàtù ní òkùsọ̀rùn òkú tíṣà ìtọ́rùn máa ń lẹ̀ mẹ́ni tí ọba jẹ́ máa yọ ojú ni àfáàgbà tẹ wá sọ báwọn ẹ̀yin náà tó já wò báyìí àwọn àfáà kan náà tún máa ń sọ báyìí kò wá ní mọ̀ ìdí òsì mọ́ kò ní kékeré kan kò wá wájú ọlọ́run tẹ̀sán ọlọ́run dáadáa ṣàìtọ́ọ̀nù lóko tí ilẹ̀ máa fa àná òkúta àbáǹfẹ̀ ṣùgbọ́n òkúta aláìmọ̀fẹ́ ṣùgbọ́n kò ní í jẹ́ ọmọ ìgbésí títí tó tẹ̀ lórí òtítù làwọn àti ìbẹ̀rẹ̀ àwọn kan ní akérò báyìí ní àjẹkì àwọn kan tó ní àjẹkì. ọjà wọn kírun lọ́lọ́ náà ní ọ̀gbà òkú taláyé màkàn ló fi gbọdọ̀ wá mà kó lè bá a là kó fi ṣùgbọ́n tó ọba wá mà àwọn èèyàn fi ṣùgbọ́n a sọ ọ́nà ìyá dúníyà ni wọ́n mọ̀ pariwo ìyá dúníyà ò sínú kúránì àfi ká wá mà àwọn èèyàn bá àwọn èèyàn sọ̀rọ̀ fún wákàtí tó ní àlẹ́ o tí wọ́n bá tún wá

bó o bá tó ń wá àti bá ń tó bá pọ̀ jù nípa kò ló sì tóbi lọ́wọ́ lọ ìlànà ṣáà. sọ̀rọ̀ òní oníbọ̀ sọ̀rọ̀ ẹni tó ní ọlọ́mọdé mi ò ti wá sí ọkọ àyẹ̀lẹ̀ fún láyé. ìyẹn tó ti jẹ́ pé inú àmì tí èèyàn máa fi mẹ́rù sí ọlọ́wọ́n bò òtítọ́ ni kéèyàn máa sọ kọ́kọ́ lọ. oníwà àti ọkọ àyẹ̀lẹ̀ ọlọ́mọdé mi ò láyé mi ọlọ́mọdé mi àfẹlẹ jẹ ọpa ẹlẹ àwọn èèyàn wà rẹ ní rẹ ní rẹ ní ọlọ́run tí wọ́n yọ ọdún àpò kọ́lì yìí la. àwọn èèyàn wá ní pé ìgbà tí wọ́n bá ti ń gbọ̀wọ́ láyé àtẹnudọ́ máa rẹ kó láti ṣe. kò sí mọ àfi wà mọ wọn mọ̀rọ̀ tó ṣe àwa ti mọ òbíya ee àìsàn mi wá nígbà tí mo mú kó pa àwọn báyà àáfàá ìṣẹ̀tọ́ ìmọ̀lẹ́ yìí sábà bá ní mọ̀ pé kó ṣùgbọ́n àti wájú ṣe tó ṣe ẹ báwọn bá kan mẹ́wọ́n ni ẹ mọ̀ wọ̀ ẹ̀dẹ̀ wò sí ẹ̀dẹ̀ obìnrin sí ẹnìkan ń bẹ láyé ìjọba nílẹ̀ láyé ìjọba kan tó ti lọ ọlọ́nkàdà àgbẹ̀ ń dàkọ rẹ̀ yóò sàmà kìrìtìsáìsì ẹ̀ yóò sàmà kìrìtìsáìsì ẹ̀ kìrìtìsísìmù yẹn wá bọ̀ wọ́n ní bọ̀yá bàbá wa pé wọ́n fẹ́ ṣe tírípù kan presidential kẹ́mí ló bá kàmàrà àwọn tó tẹ̀lé president ẹdọ ṣe nígbà tí ọba tẹ ìrìnàjò lọ tí wọn bá ti dọ wọn ti láwọn òtẹ́ẹ̀lì oríṣiríṣi tí wọn máa ń lò bẹ́ẹ̀ bá ti dọ òtẹ́ẹ̀lì ń lu èbò ó bóbìnrin yàrá rẹ lọ jẹ́ kí àwọn tó gbádùn nínú àti ń ṣèjọba nínú mùsùlùmí wọn máa ń múyàwó wọn lọ láti lè ní pàápàá àwọn àfa àjẹmọ yẹn bí kọmíṣánná bí kankan yà ọsà wọ́n yàtọ̀ sí lẹ́yìn tó wọn bá lọ ó bọ obìnrin yàrá rẹ o yóò bọ̀ tó yàrá di oníwàjú jẹ fún ọ oníwàjú ojú ẹ yóò sì ti múra àti ẹ máa ebi ke wọn náà ní lè dojú kó bàbá tí ń kiri di láìsí ìjọba wọn kó oúnjẹ wọn kọ rọọkì wọn ti rojú ẹ kankan ọtẹlẹ pírẹsidẹnti lọ ìjọsìn ìgbà tí wọn débi tí wọn lọ ọmọ dáadáa kan ní ẹni kó wá tọ́jú bàbá. ó tọ́jú bàbá bàbá bá tọ ọ̀nà bàbá náà bá tún jẹ́ ọ̀dà ìjọba Maradona lẹ́wọ̀n ọkùnrin ẹ̀ wọ́n gbogbo tó ti ní ẹbí tó azabata kó sì jà kí ìfò ọdún àwọn ó sì lè fi jáde lẹ́kọ̀ọ́ sẹ́yìn ló ti wà lé títí bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ìgbà tí wọ́n á ní nàìjíríà gàgà tó tún tó snọ̀bù ẹ̀ snọ̀bù bàbá toró ti kó ọwọ́ kí snọ̀bù yẹn wà pọ̀ sí bí kó tó ṣe kí nìkan kó gba ọ̀rọ̀ ẹ̀dá lọ́wọ́ tó tó ti bẹ̀rẹ̀ títí sí ìmúpadà nígbà tó ń kiri tíṣáì ní tó ń kiri tíṣáì ta ọ̀dà gàgà ọwọ́ àyè fáyì tẹ̀ ìjọba ti fẹ́ lẹ́kọ̀ọ́ gbà náà tó bá jẹ́ kìnìkan lẹ́yìn mọ́ fìlẹ̀ rẹ̀ kọ́ ọba bá yọ àrẹ. lọ́wọ́ bá yọ òde tún sọ tóun dúró tóun ṣiṣẹ́ ìjọ náà ní kìrìtìsìmù rẹ̀ parí. wọ́n á máa ń ṣe ewé ìta àfàmì ṣàwá àfi kéèyàn ṣọ́ra. lọ́wọ́ bá lọ bẹ́ẹ̀ ti tọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ti tọ́ lọ́wọ́ yẹ fún kò lọ́wọ́ bá dáhùn sí ọdún kọmíṣánná àbí ẹnìkan ní ọ̀sùn yìí ní ọ̀sùn yìí bí ọdún mélòó kan sẹ́yìn kò sí rédíò tẹ́ ẹ ti tẹ́ ẹ ní gbọ́ àjàpá àwọn yàrá máa fi ní akílákọ̀ ọ̀sùn kan tó bá ti di kíní kan wàá ti rẹ̀ lẹ́mọ̀dọ́ tó bá ti di kíní kan wàá ti rẹ̀ lẹ́mọ̀dọ́ mo kọ́ ń dòrò ní oníláwà yìí ẹnu ti dùn wákàkọ́ bẹ́ẹ̀ wàá ti rẹ̀ lọ́sàn wàá ti rẹ̀ lóru wàá ti rẹ̀ lásìkò sínú wàá ti rẹ̀ bẹ́ẹ̀ ti di jẹ́ kí a máa nà lára yìí. wọn dàá kó ìyẹn o. márùn-ún aṣàwá àti adùn bàbá wọn tó tọ́ bọ́ ní ìdílé òbí gẹ́gẹ́ òní. ó gbogbo ní òrójú láwà ní sọnù ó sọnù bí ni. wá wàá bí ẹni tó fi yìí ìgbà aláwọ̀ àti ìjọ ìgbàdí olùgbà lọ sí nínú náà lọ sí ọ lọ sí ó sì lọ sí dàárọ̀ ìyìn ti sọ ọbọ ó lè dé ìgbà ní mẹ́rin àwọn ìgbà lọ sí yóò gbà lọ sọyányá láwọ̀ àti lọ sọyányá èèyàn mi kan wá ń lọ hajj lọ́dọ̀ tó burú jù nù bàbá tó wá display gbọmọbìnrin yẹn ń di mọ́ra wọn báyìí fẹ́ẹ́ káfíńkọ́ra wà lẹ́kọ̀ọ́ torí ikú tí bá ń pa ojú gbà yẹn ni òwe ní pa á fún mi tó bá ti ti mọ aráàfin màròyìn àwọn náà ṣùgbọ́n gbàdúgbà tó dé bàbá òlé wíṣà yẹn ó dín àlọ́ ó rùn àlọ́ bóò ní wọn náà ní ìdáàbò yẹn wọn ẹgbẹ́ kan sọ̀rọ̀ tèmi ni o àṣàwádìí bóòlùyà ìgbàdùn ní máa ń kọ́ pamọ́ báyìí bóòlù wọn náà òjò bá ṣe ń jẹ́ tí bá ṣe ń tẹ̀ ní bá já ọ sí i. ẹ̀yà ń kojú ní ìjà àwọn kìnnì kan lọ́ba jí máa ń yà lówó bá dé nínú tó gàgà ká yóò ti kọ̀ntínú báyìí. àwọn èèyàn kan ti díẹ̀ ní ẹ̀sìn wọ́n sì padà kan owó mbẹ́ àwọn àyàwó wọn ṣe aṣọ lónìí wọ́n ṣe aṣọ lónìí kì ṣàwádà wọn ẹlẹ́ àjẹjọ́ àjẹjọ́ àwọn kọ̀ọ̀kan tí wọ́n lọ ọdún èbó táwọn ẹlẹ́ àánú ọ̀sẹ̀ kìnnìkan sọ̀rọ̀ yẹn níbi kan yàwó wọn sínú màtíríkì wọn sì yàtọ̀ lójú wọn yàwọn sínú màtíríkì. díẹ̀ díẹ̀ sí ìlàsàn kì í sì dọ́bà o ẹni àwa náà yẹ ká bá wọn dá sí yẹ ká mùsùlùmí náà ṣe kí ní àjì àti ìyójú ẹ bá àjì gómìnà sílẹ̀ wà ní. òtún bẹ́ẹ̀ kó ní gómìnà lọ sí ọmọ sọ̀tún kò yọ̀dà. bóòlù kù sí tọ́gbọ́n wá sọ̀tún òṣogbo. ah fẹ́ wọ̀. في قلوبهم في قلوبهم مرض ọlọ́run ní àìsàn ọrụ ọrụ ọrụ àìsàn àìsàn kí ni àìsàn ibi àìsàn kí ni àìsàn àìgbàfọ́lọ̀ tanyanya àìsàn kí wa ilé àìsàn bẹ́ẹ̀ lára wa bó láti wòra wa sàn. àwọn ọmọ ẹdẹ ènìyàn nínú àwọn ìsàn tó jẹ terminal disease tí máa ń bọ ọmọ ẹdẹ ènìyàn sílé ayé lọ ẹyìn bá ìsànú ni máa ń jẹ kidney heart àwọn tẹ ẹ̀ka lè rí àbàdàn ṣùgbọ́n ẹ̀ka torí pé ẹ̀ ní rí tá a bá lẹ́kọ̀ọ́ làkọ̀tẹ́ nìkan tí ó jẹ́ kó rí pimples làkàn àwọn yóò jáde ta ẹlòmíràn tí wọ́n fi ìdígbé nǹkan sí òun nínú ara nínú àpò ní mójútó nígbà tẹ́lẹ̀ kan tó rí náà ni wọ́n jẹ́ ọ̀rọ̀ rọ̀ láti jẹ́ kàmínà ìgbà tí ó bá kíkì báyìí tí ó bá àtàkì ó bá dé báyìí ẹ̀fọ́ òní ìgboro wọn. báwo náà ni tẹ̀sí náà ti rí wa di pé yóò di yóò bá ń kó lára wa jẹ ẹ̀já lè ti gara o fi kúrú bí ọzọ ọ̀zá àdàmú ọ̀gbọ́n mọ̀rọ̀ àbí ọlọ́wọ́ bọba tó la rẹ̀ ga gbogbo bí kálukú wa kò sí ọlọ́wọ́ àbí bọba tó la ga la ga. ọlọ́run kọ́ wọlé àjọyọ̀ kọ́ lọ́mọ ní òye àwa ẹni ọba lé bá ẹ nǹkan bá o torí yóò kírun yóò gbà o yóò lọ hajj yóò sì déwájú ọlọ́run ní ṣe kankan ọlọ́mọ sì tó abẹ wọn kò fẹ́ àṣìkò ńlẹ̀ rárá ọjọ́ ti lọ́jọ́ ànúkàlà ọmọ kan. náà ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ìṣèlérí ọlọ́wọ́ dára lọ́kọ̀ọ́jọ́ tó dùn. 不是说研究研究哦，你看，像最大的、最小的，小友啊，啊，像。